إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف ألم وبه أترى الصلاة فنبوى محمد صلى الله عليه وسلم أتما تسوج لري دلك ولتن ترى عمدة الأحكام ايتي الامام عبد الغني المقدسي رحمه الله تعالى تكجولتن ورنبوى محمد صلى الله عليه وسلم نقبا اموفين سوا ايتي اما بيو ناروي يلوغ الله سبحانه وتعالى او ناني باب الصلاه الكسوف اورلوري انتي امانكي nígbàtí oòrùn bá wọ́kùn èyí tí a mọ̀ sí eclipse of the sun àbírun ta máa ń kí nígbàtí oòrùn tí òṣùpá bá wọ́kùn tí wọ́n ń pè ní eclipse of the moon ìyà tí àwọn èèyàn máa ń kọ sínú ìṣẹ̀lẹ̀ báyìí tó bá ṣẹlẹ̀ ìyà ọ̀tọ̀ọ̀tọ̀ ní àwọn míì wọn akọ ìyà wípé nǹkan tó nọ́mà ni kò ń ṣe nǹkan tuntun kódà wọ́n lè sọ fún wa ìgbà tí oòrùn ó wọ́kùn wákàtí tí ó wọ́kùn iye seconds àti minutes tí ó wọ́kùn tó ṣe wípé in tí wọ́n sọ yìí ó máa rí bẹ́ẹ̀ òun sábà ń tà sí eléyìí lọ́pọ̀lọpọ̀ àwọn scientists wọ́n fi rí i pé eléyìí nǹkan tí ó nọ́mà ni ṣùgbọ́n ọ̀nà tí islam fi wo ọ̀nà ọ̀tọ̀ ni ọ̀nà tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó fẹ́ ká fi wo ọ̀nà ọ̀tọ̀ ni olóòfin jẹ́ pé mùsùlùmí àwọn nǹkan wa asábà máa yàtọ̀ tàbá sí ìṣesí àwọn míì àti ìsọ̀rọ̀ àwọn míì bá dẹ̀ ṣe gbọ́dọ̀ tẹ̀lé òun náà níbi ọlọ́wọ́ bá ṣe fi rán anẹ́bọ̀wá muhammad sallallahu alaihi wasallam ẹni tí ó sọ fún wa wípé àsìkò báyìí ni òun ó wọ́kùn ọjọ́ báyìí ni iye hour báyìí ni mínítì báyìí ni seconds báyìí ni lọ́dọ̀ títí ẹ̀ yóò wo pé òun ti nímọ̀ òun mọ̀ ń pa àwọn nǹkan yóò máa jọ rẹ̀ lójú ṣùgbọ́n mùsùlùmí ojú tó ń wo èwo yóò yàtọ̀ sí eléyìí òun náà ni ọ̀nà tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó fẹ́ kí a fi wo àwọn nǹkan tí wọ́n bá ń ṣẹlẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ń sọ fún wa nínú alkur'an karim ọlọ́wọ́n bá ní kólú alqadiru ala an yẹ bọ̀casa alaykum min fawqikum aw min tahti arjulikum aw yalbisakum shi'an wa yudhiqa ba'dakum ba'sa ba'd ọlọ́ni rẹ̀ anabi sọ fún wa sallallahu alayhi wa sallam ipe ọlọ́wọ́ balọba tó ní agbára àlá anyẹ̀bọ̀ asa aleikum azaban min fọ́kíkum ipe kó sọ ìyàkalẹ̀ látòkè eléyìí tó ti ṣe ni bẹ́ẹ̀ ni tó sì ń ṣe ìgbàmí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní kí ìjì kó máa dàwọn yẹn láàmú àmọ́ iye àwọn kéésìs lagbọ́ lẹ́nu bí ọjọ́ kan sẹ́yìn ala an yab'atha alaykum adhaban min fawqikum ó lè jẹ́ òjò ní ọ̀rọ̀ tí ó bà nǹkan jẹ́ gan tí àmàyẹ mi ó ṣòfò látara ẹ̀ aw min tahti arjulikum àbí kó ṣe pé àtilẹ̀ òun lọ́wọ́ bó ti dẹ ìyà sí àwọn èèyàn láàfi gbọ́ngbà mi wípé earthquake ṣẹlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn ìyà tí máa wá látilẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni aw yalbisakum shi'a àbí kò ń tiẹ̀ dáárín yín rú ni kó ṣe pé kẹ́ ẹ máa bára yín jà kẹ́ ẹ máa para yín arọ ọ̀nà tí ọlọ́run bá fi ń fi ìyà jẹ àwọn èèyàn lórí ilẹ̀ ni ńgbà tá a bá tẹ́tí sí ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wàyùdí ikọ̀ bá àdọ́kùn bá àsàbàjì tẹ́ ẹ fi ìyà jẹra yín tẹ́ ẹ para yín ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam wípé òun ọlọ́wọ́ ọba bóun ṣe máa ń ṣe nùsọ́rìf àyàtínà àwọn àmì wa ọlọ́run ní bá ṣe máa ń ṣe nìyẹn la'allahum yafqahun bóyá àwọn èèyàn ó ní àgbọ́yé tó yẹ kí wọ́n ní ìtú yẹ kó jẹ́ the right stand tó yẹ kí wọ́n ní bóyá wọ́n lè ní right lórí ẹ̀ sọlá sọ fún wa pé gbogbo ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ islam ní àlàyé fún bẹ́ẹ̀ ló ní explanation fún ẹni tó bá pẹ̀rẹ̀ ní mùsùlùmí ní tó gbọ́dọ̀ béèrè ni pé kí ni àlàyé ẹ̀sìn lórí eléyìí kí ni tó yẹ kó jẹ́ stáǹdì ẹ̀sìn lórí eléyìí so tá a bá rí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ èyí tá a kakún pé mi nọ́mà kò mí ní kankan a gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lè fa ìyà yọ láti bí ìṣẹ̀lẹ̀ tó bá wù kó ṣẹlẹ̀ àpèjúwe eléyìí oni tí ọlọ́run wa subhanahu wa ta'ala sọ fún wa nínú alkur'an alkarim nínú suratul ahqaf nípa àwọn ìjọ anabi hud alayhisalatu salam ti a masi ọlọ́run ni falamara auhu aridan mustaqbila audiyatihim wọ́n rí tí ó jọ ṣú wọ́n dẹ̀ ti ń retí omi wọ́n lómi ojú rọ̀ ọlọ́ni falamara ọhún àrídọ́ mustekbila òdìyà ti him ìgbà tí wọ́n rí pé òjò ṣú tó ṣe yí pé ó tó wọ́n sí ibi àyè wọn ibi fálì wọn ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní kọlu hadha àrídùn mumtiruna ní wọ́n bẹ̀rẹ̀ sí ní dùn wọ́n ní òjò ló ń bọ̀ wá yìí ẹ̀sùjò yìí ìtó ń gbé bọ̀ wá fún wa náà lomi tí ó rọ̀ fún wa inú wọ́n bẹ̀rẹ̀ sí ní dùn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ní ó ṣe ráwọn àṣẹlẹ̀ ní lónìí bí eclipse tafẹ́sọ̀rọ̀ ń pa rẹ̀ tí ó ní nǹkan tó nọ́mà ní bẹ́ẹ̀ láwọn eléyìí náà ṣe rí òjò tí wọ́n rí àwọn náà mọ̀ pé kálà ń yẹ nǹkan wò wọ́n ní eléyìí tí àwọn rí ààrà àárídùn mùtírùnà ẹ̀sùdò tí ń gbómi bọ̀ wá fún wa ní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni bẹ́ẹ̀ lùwẹ̀ mr ajelton bíi ọlọ́ọ̀ni ẹ̀mọ̀ nǹkankan ìtẹ́ ń béèrè fún látijọ́ ìtẹ́ ní tó bá ṣe wípé òótọ́ ni kọ́lọ́n fi àjẹyìn ten challenge ànábì tí ọlọ́wọ́ bá rán sí yín ọlọ́run ní wọn mọ̀ ilé òun ló ń bọ̀ wá bá wọn yìí bẹ́ẹ̀lú wọn mọ̀sítà ayẹ́tùn bíi ríhùn fi àdábùn àlìm atẹ́gùn tẹ́rí tó ń fẹ́ yìí kò ń ṣatẹ́gùn kẹ́ o atẹ́gùn tó ṣe pé yẹ ẹlẹ́tẹ̀ eléru bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bó ṣe di pé ó dí pẹ̀lú àwọn ìjọ Ad tí wọ́n jẹ́ ìjọ anabi Hud alayhi salatu wassalam ọlọ́wọ́ bá subhana wa ta'ala ní atẹ́gùn yìí tudammiru kulla shay'in bi amri rabbiha gbogbo tí atẹ́gùn yẹn tó bá ti débẹ̀ ó ń wu tìdítìdí ni tó ṣe pé ẹ̀ lè tí ẹ̀ gbúrò ń pa wọn àwọn orípa alé wọn lẹ́ẹ̀kan máa rí tó ṣe pé gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó parun tó ní kí atẹ́gùn yìí kó parun ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní kadhalika najzil qawmal mujrimin ọlọ́ọ̀ ní àwọn èèyàn tí àwọn èèyàn máa kó sí àwọn ẹni wọ̀nyí náà kó sí nípa wípé wọ́n ń bìlíìvù wípé ẹ̀sùdò táwọn rí ẹ̀sùdò tí ń gómi bọ̀ wá fáwọn ni ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ló mọ́ kọ̀kọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní ìjẹníyà ní fún wọn kò kí ń ṣe omi ló fi jẹ́ pé àwọn nǹkan báyìí a gbìyànjú ká mọ ìyàwó lé ká mọ sí wọn ṣé ká kàn fojú fò lásán ni ẹlòmíì ó wo pé àwọn èèyàn ń para wọn lágbàáyé wọn ń ṣe léyìí kí ló fa òun náà ni ìkọtí ikún sí ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́ni wa kadhalika nuwalli ba'd adh-dhalimina ba'dan bima kanu yaksibun ọlọ́run ní àwọn tán bá jẹ́ alábòsí tá a bá fẹ́ fìyà jẹ wọn alábòsí bíi tiwọn náà làárán sí wọn látara pé kí ni ntí gbogbo wọn ń ṣe níṣẹ́ òdà so kò fi bẹ́ẹ̀ kọ́mọ̀ púpọ̀ kó ṣe pé tọ́lọ́bá fẹ́ fìyà jẹ àwọn èèyàn kan yóò fẹ́ ní ire jẹ wọ́n yà a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó pọ̀ dáadáa kó ṣe pé tọ́lọ́bá fẹ́ fìyà jẹ àwọn èèyàn kan bóyá ìlú kan ni yóò ran olórí tó ṣe pé yóò fìyà jẹ wọ́n tí ò ní ní àánú wọn yóò ran sí wọn torí pé kí ni ìṣe ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó rìnlẹ̀ nú alquran kẹrim wakadhalika nuwalli ba'd adh so tá a bá rí àwọn àbí ara wọn kan ìyanu àbí ara wọn ìṣẹ̀lẹ̀ ó ń ṣe nǹkan tá a mọ̀ fò sókè tinubu mọ̀ dùn fún nítorí ẹ̀ka ronú sí òun ni pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ń fi eléyìí ṣe ìdẹ́rùbà fún wa ni o ó pọ́síbù kó ṣe kó fẹ́ fi eléyìí jẹ wáyà ní kọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kó mọ̀ jẹ wáyà wọn ló jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam wọn ni tó bá rí òjò tó sú ojú rẹ̀ á dàrú èyí tẹ́lómi ọmọ dunú pé kí ni òjò fẹ́rọ̀ ìkẹ́ fẹ́rọ̀ ẹ̀rù ń bà á ń pa wípé kó má yẹ pé irú nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ìjọ ad òun ló fẹ́ ṣẹlẹ̀ yìí sẹ́lẹ̀ ìlú yẹ kó jẹ́ stand ẹni tó jẹ́ mùsùlùmí kò ń ṣe pé ká máa bẹ láyé lẹ́ni tó ti tẹ̀rì sínú wa bàjẹ́ ká tún máa yọ̀ nínú rẹ̀ kí ni wá máa dùn ká máa jónú bàjẹ́ rárá agbọ̀rọ̀jẹ́ni tó ṣe pé yóò máa ro àwọn àmì ọlọ́wọ́n subhanahu wa ta'ala ipi ọlọ́wọ́n ó ní ìkápá àti fi ìyà jẹ àwọn èèyàn ní ọ̀nà tó bá wù ú so eléyìí òun là á fi mọ sọ̀rọ̀ nípa tí òòrùn bá wọ́kùn àbí òṣùpá wọ́kùn kí ló yẹ ká ṣe ṣó yẹ ká kà á kún nǹkan tí a pè ní normal phenomenon ni àbí ká sọ wípé eléyìí nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó lè fi jẹ àwọn èèyàn yà ni gẹ́gẹ́ bí n ta sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á wò pé nǹkan tó normal ni lẹ́ẹ̀fì ráwọn èèyàn ẹlòmí ó gbé kámẹ́rà yóò gbé gbogbo ẹ̀ pàtàkì lọ tó bá ṣe wípé eclipse of the moon ni èyí tó ṣe pé ó yí sí láti fojú wò dáadáa eclipse of the sun tó ṣe wípé owó ṣòro láti máa fojú wò wọ́n á wá àwọn oríṣiríṣi àwọn irinṣẹ́ tí ó lè jẹ́ kán lè fojú wò direct wọ́n á ya fọ́tò ya gbogbo ẹ̀ ìṣesí eléyìí ni ìṣesí ẹni tí ó mọ̀ wípé ọjọ́ ń gbé ní dalkiyama ń bẹ ẹni tó bá mọ̀ pé ọjọ́ ń gbé ní dalkiyama ń bẹ tó lè gbà pé ọlọ́wọ́ bá wa ta'ala ìjọ kan ni ó pa irun àmọ́ nǹkan tó lè jẹ́ pé òun ni ó jẹ́ òpin ayé àbó òun nìkan tí ó fi pa irun tá a bá ti rírú ìṣẹ̀lẹ̀ báyìí kí ni nǹkan tó yẹ ká ṣe òun náà ni irun tí wọ́n ń pè ní sọ̀látù kùsùf ká nígbà tí eclipse of the sun àbí eclipse of the moon tí ó bá ṣẹlẹ̀ eléyìí náà ni wípé òṣùpá nígbà tó bá ń bẹ láàrin ilẹ̀ àti oòrùn tí ó jẹ́ kí a rí ìmọ́lẹ̀ oòrùn ní ọwọ́ ọ̀sán eléyìí ni wọ́n ń pè ní eclipse of the sun tí òṣùpá tó bá ń bẹ lẹ́yìn ilẹ̀ that is ilẹ̀ ń bẹ láàrin òṣùpá àti oòrùn ní alẹ́ eléyìí ni wọ́n ń pè ní eclipse of the moon tó ṣe yí pé oòrùn ìmọ́lẹ̀ rẹ̀ kò ní lè dé ọ̀dọ̀ òṣùpá látara pé kíni ilẹ̀ ti blọ́ọ̀kì àárín ló ti wà láàrin àwọn méjèèjì so ìkíníkejì àwọn tá ta dárúkọ yìí ni tó bá ṣẹlẹ̀ ètò ẹ̀ka ṣe òun náà ni wípé kalọ̀ yẹn náà fílà tí wọ́n pè ní sọ̀látù kùsùf ana aisha ta rọ́dí allahu anha lọ́tọ̀dọ̀ ìyàwó aisha kọlọ̀bà kúbà yọnu sí òun àti bàbá rẹ̀ ó sọ bá ike anna shamsa khasafat ala ahdi rasulillah sallallahu alaihi wasallam òrùn wọ́kùn lójú ayé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam fàbá àfẹmúnádìyàn òjíṣẹ́ ọlọ́wọ́ bá ó gbéyàn dìde yunadi salata jamia tí ẹni yẹ tó ń pariwo fún àwọn èèyàn wípé asalatu jamia that is ẹ máa bọ̀ wá sí mọ́ṣáláṣí ẹ wá kírun à ń pèrun fún ìrun ìwọ̀ òkun àìwọ̀ tí òrùn bá wọ̀kùn a kì ń pèrun fún un Ita máa ń sọ òun náà ni asọ́láti jamia eléyìí la máa ń sọ eléyìí ni ó dúró ní ìdúró èrún tá a pè fóun eléyìí náà tún jẹ́ kọ̀ọ̀kan òun ni pé nǹkan ẹ̀sìn ó ń ṣe nǹkan tá à ń fọpọlọ ṣe ṣèbí irun la fẹ́ kí kí ló ń tà lè pèrún fún a ń pèrún tá a bá fẹ́ kí irun kùsóf bá a ṣe máa ń pèrún fún irun zuri asri magribi shai àti àṣùbà ita sọ òun ni asọ́láti jamia eléyìí ni tí a sọ láti lè pe pé àwọn èèyàn jáde wọn kan wá kírun ṣàwálè lò síra wọn èyí tá a fi sọ wípé ká pe irun bá a ṣe máa ń pe irun fún irun àyílà irun àlásàrì káwá ní àsọ̀látù jámí àlálò àlè lò fúnra wọn kálukú ló ní ààyè títí ẹ láti máa ń ṣàlàyé fúnra wa pé ọrọ̀ ẹ̀sìn yìí nǹkan tó gba kíkọ́ ni tá a bá dẹ̀ ti ń kọ ká máa mú lò ṣùgbọ́n ká máa fi ọpọlọ máa gbé wò pé ẹ ká lè ṣe báyìí náà ẹ ká lè ṣe báyìí bẹ́ẹ̀ ó léwu eléyìí ní nǹkan tó dẹ ẹ̀sìn rú máwọn èèyàn lọ́wọ́ lóríṣiríṣi àwọn bídíà innovations fi pọ̀ nú ẹ̀sìn lápèjúwe tá fẹ́ kírun ìdì nísìn wọn ń pèrún fún tí ẹ̀kan bá ní kí ló burú mi pé ká pèrún ṣèbírun la fẹ́ kí wọn ń pèrún fún kódà sọ̀rọ̀ àtújámíà ní sọ fún ìmọ̀mù ó dé ibi tán ti fẹ́ kírun yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ipe kó kírun fún àwọn èèyàn náà ni ló jẹ́ pé gbogbo àwọn nǹkan ẹ̀sìn wá agbọ́dọ̀ mú bó ṣe mú bí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ṣe fi rán anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́ba muhammad sallallahu alaihi wa sallam ó ní kéèyàn kan lọ pariwo asalatu jami'a ìgbà tí ẹnìyẹn pariwo fashtamaru àwọn èèyàn kójọ wàtàkọ́dámà òjíṣẹ́ ọlọ́wọ́ba ó pọ̀ síwájú fakabara ó ṣe allahu akbar wasọ́lá arba raka'atin fi raka'atayn ó kí raka mẹ́rin nu raka méjì wa arba isajidat bákan náà nínú ó ṣe ìforíkanlẹ̀ mẹ́rin níta àmọ̀tẹ́lẹ̀ onípẹ́ta wá ti léyàn kí raka méjì rùkú ẹyọ kan ní bẹ́ẹ̀bẹ́ inú bẹ́ẹ̀bẹ́ raka kọ̀ọ̀kan ó túnmọ̀ sí pé raka méjì tí ó kí yẹn rùkú méjì ló ń bẹ́ẹ̀bẹ́ níta àmọ̀ ni wípé níbi rákà kan ìforíkanlẹ̀ méjì ní bẹ́ńbẹ́ níbi rákà méjì ìforíkanlẹ̀ mẹ́rin ní bẹ́ńbẹ́ ṣùgbọ́n bí eléyìí òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ó kí rúkú méjì níbi rákà kan sùjúùdù méjì níbi rákà kan sùjúùdù òun sì rí bá ṣe máa ń ṣe tẹ́lẹ̀ náà ṣùgbọ́n èyí tí ó strange òun ni rùkú méjì lórí rákà kan eléyìí ni tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tí ó ṣe an abi mas'udin uqbata bin amir al-ansari látọ̀dọ̀ abu mas'ud uqba ọmọ amir ọmọ amir al-ansari al-badri radiyallahu anhu qal kọlọ̀ ọba kọba ayọ́nu sí ó báyìí pé òjíṣẹ́ ọlọ́wọ́ bá صلى الله عليه وسلم أن إن الشمس والقمر آياتان من آيات الله يخوف الله بهما عباده وإنهما لا ينكسفان لموت أحد من الناس ولا لحياته فإذا رأيتم من أشيئا فصلوا وادعوا حتى ينكشف ما بكم إليه شلئ ní ọjọ́ tó ṣe wípé ọmọ anábíwa muhammad sallallahu alaihi wasallam tí a mọ̀ sí ibrahim tí ó jáde láyé ibrahim ọmọ anábí muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ọmọ 18 months nígbàtí ó jẹ́ pé ọlọ́wọ́ bá inú anábí muhammad sallallahu alaihi wasallam bàjẹ́ púpọ̀ nígbàtí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ omi ń dà lójú òjíṣẹ́ ọlọ́wọ́ bá débi pé àwọn kan béèrè lọ rẹ̀ pé ojúṣe ọlọ́wọ́ ọba ẹtún sunkún ni ó ní bẹ́ẹ̀ ni omi ojú ìkẹni bákan náà ẹni àánú dẹ̀ tún ní kí la fẹ́ ló ń bi eléyìí ó ní pé àwọn èèyàn kan wọ́n ń spread ẹ̀ káàkiri wípé ọmọ ànábì tó jáde láyé yìí tó wá coincide pẹ̀lú ipe oòrùn tún wọ́kùn ó túmọ̀ sí pé kí ni nǹkan ńláńlá ni oòrùn wọ́kùn nítorí pé ọmọ ànábì jáde láyé ìṣẹ̀lẹ̀ méjì ni ọmọ ànábì sọlá sáńkù ní ọjọ́ yẹn oòrùn tún wá wọ́kùn adẹ̀mọ́ bá a ṣe máa ń lo àwọn nǹkan mọ́ra wọn táwọn yẹn ṣe ń ṣe dìsín náà bóyá wẹ́dà ó fẹ́ ṣe bí ẹni tutù díẹ̀ bí a gbọ́ páfá kan jáde láyé a ní nítorí afá yẹn ni wédà fi tutù a mọ̀ wá kankan tá a so mọ́ àwọn kankan tó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àwọn sàábé náà àwọn náà fi wò pé orun tó wọ́kùn yìí kò déédéé wọ́kùn tí ó wá kí ń ṣe wípé torí ọmọ ànábì muhammad sallallahu alaihi wasallam tó jáde láyé òjíṣẹ́ ọlọ́wọ́ bá tó ṣe pé kò ní rí nkankan tó jáde ọkàn burúkú àbí nǹkan kan tó jẹ́ nǹkan ẹbọ àbí nǹkan kan tó jẹ́ nǹkan bídíà àfi kó pàkíyèsí àwọn sàábé sí nǹkan yẹn pé eléyìí o ẹbọ leléyìí eléyìí bídíà leléyìí eléyìí ò ń sáré eléyìí dẹ̀ ní ṣe gbogbo àfáà gidi tó bá rí pé àwọn èèyàn kó sínú nǹkan ẹbọ yóò kìlọ̀ ẹ̀ fún wọn tó bá rí pé àwọn èèyàn kó sínú nǹkan bídíà dandan ni kó ṣàlàyé fún wọn ìtàn pè láàfáànù kò ṣe kálá ń ṣáájú fún yàn àti gbogbo àwọn nǹkan míì ta so mọ́ nǹkan tí ò ń ṣiṣẹ́ àfa iṣẹ́ àfa ni kó ṣàlàyé fún àwọn èèyàn àwọn nǹkan ẹ̀sìn wọn olùṣẹ́ ọlọ́wọ́n ọba muhammad sallallahu alaihi wa sallam ẹsẹ̀kẹsẹ̀ tó gbọ́ táwọn èèyàn ń sọ nǹkan wọn yìí ló pè pèpè kan wá kírun ìgbà tán kírun ló sọ gbólóyìn fún wọn ó ní ìnà shamsa wal òṣùpá tẹ́ẹ̀rí yẹn àti òrùn tẹ́ẹ̀rí yẹn ayatani min ayatila lára àwọn àmì ọlọ́wọ́ ọba ni wọ́n láyà ń kàsífàní lè mọ́ ti ahadin wà láàrin ayati wọn ń wọ́kùn torí pé èèyàn kan jáde láyé àbí torí pọ́n bí èèyàn kan sáyé lára ẹ̀ táwọn èèyàn máa ń sọ náà ni pé tán bá ríra ọ̀ tó já wọn rán bẹni ńlá kan sáyé ni abẹni ńlá kan kú a máa ń sọ ńlẹ̀ yorùbá wa náà bẹ́ẹ̀ làwọn lárúbá náà máa ń sọ ṣùgbọ́n anábọ̀ muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan yìí ni wọ́n gbádànù fún wọn oorun ò lè wọ̀kùn torí pọ́n bíyàn kan sáyé bẹ́ẹ̀ ni kò lè wọ̀kùn torí pé èèyàn kan jáde láyé àmì nínú àwọn àmì ọlọ́wọ́n bá ni wọ́n yòkáwífúláhù bíhìmà ìbàdà tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ó fi ń fi ẹ̀rù sínú ọkàn àwọn ẹrú rẹ̀ eléyìí tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tí ó sọ so ló fà tó fi jẹ́ pé tá a bá rú àwọn nǹkan báyìí ojú táwọn èèyàn máa fi ń wò pé ó nọ́mà ọjọ́ báyìí ní àṣẹlẹ̀ àwà báyìí ní àṣẹlẹ̀ mínítì báyìí ní àṣẹlẹ̀ sẹ́kọ̀nd báyìí ní àṣẹlẹ̀ mùsùlùmí ò ní máa bá wọn gbára léyìn òun tún gbọ́dọ̀ máa fi ojú mi wò ó òun náà ni pé kí ni in tó ṣẹlẹ̀ yìí tó nọ́mà lọ́dọ̀ àwọn kan yukhawifullahu bí ima ibada ọlọ́wọ́ bá fi ń dẹ́rù bà àwọn èèyàn ní o ṣùgbọ́n ni tí ó bá ní bẹ̀rù ọlọ́wọ́ bá lára kí ní yóò lè kó bẹ̀rù bá káwo ọlọ́wọ́ bá sọ̀rọ̀ nípa já ànẹ́mọ́ ó sọ̀rọ̀ nípa iye géètì rẹ̀ ó sọ̀rọ̀ nípa bó ṣe ń jó bẹ́ẹ̀ sọ́lọ́ ní létí kẹfẹ́rí mi ní nígbà tó yẹ pé kí ni ẹ̀kàn ń pa lọ ni kò múùfù ẹ̀ láti gbà ẹ̀ síbẹ̀ ń ẹ̀ka fún pé ọlọ́wọ́ bá ní ẹni tó bá mú ọná wọn ó de ṣẹkẹṣẹkẹ iye báyìí ni kí ni ẹ̀ ẹ̀ ń ka tó ń gbọ́ ọba inú gẹ́gẹ́ bí tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó sọ fún wa nínú al-Qur'an al-Karim nípa wípé tán bá ti gbọ́ òfin ọlọ́wọ́ bọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tí wọ́n ń kà fún wọn wajilat kulubu ọkàn wọn agbọ́n rírì bó náwó sójú ọ̀nà ọlọ́wọ́ bá yóò wò pé ṣé ò na dáadáa ṣé bó ṣe kó ń ṣe é nìyí lọ́lọ́ sọ pé wà lẹ́dínà yùtúnà ma átàwò àwọn tó ṣe pé yí tó yẹ kán ṣe wọ́n ń ṣe wọ́n ń kírun wọ́n ń gbàwẹ̀ wọ́n ń yọ zakowó wọn wọ́n ń ṣe àwọn nǹkan wọ̀nyí wọ̀ kúlóbù wàjílátùn ọkàn wọn tún gbọ́n rírì anáwó ilà rọ́bìm rọ̀ṣùrùn ipé àwọn nǹkan wọ̀nyí sáwọn rí ṣe bó ṣe káwọn ṣe àwọn ọmọ padà sọ́dọ̀ ọlọ́run ọba láìfù mùmìnì nìyẹn ṣùgbọ́n kẹfẹ́ rí ni nítorí àwọn ni pé kí ni gbogbo yẹn irun wo ń kí ayọ̀ wo ń gbà iná wo ló ń bẹ torí pé kí ni kò nígbàgbọ́ nu gbogbo àwọn nǹkan wọ̀nyẹn bóde bí ó dẹ̀ ṣe nígbàgbọ́ nú ẹ̀ tó òun ìyá rẹ̀ ń pọ̀ sí wájú ọlọ́wọ́n ba tọ́lọ́ bẹ́ẹ̀ wá sọ sunu náà tó bá jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́wọ́n bá tún jẹ́ ká máa ti bọ̀ tán rẹ̀ ọlọ́ni wo máa bèè lọ rẹ̀ ńgbà tá a bá sọ sínú náà pé máa sàlẹ̀ kákun fi sọ́kọ̀ bóò ni ti ń ṣe jẹ́ kílẹ̀tẹ̀ dọmọ náà lónìí kọlu lamnakun nel musallin walamnakun utrul miskin wakunna nukadhibu biyomi din wakunna nakudu idin ìtí wọ́n máa sọ ni wípé à ń kírun à ń yọ zaka owó wa à ń pe gbogbo ẹ̀ nírọ́ ni a ní kò sí tó jẹ́ so kẹfẹ́rí ni a lè expect wípé kó rí nǹkan mi ọlọ́wọ́n bá subhana wa ta'ala kó wá fi ìbẹ̀rù sínú ọkàn rẹ̀ àfẹ́ntọ́lọ́ bá fẹ́ ṣàánú nu wọn lókù yóò máa pe gbogbo ẹ̀rọ náà ni kò ní níkàkún fún náà ni ṣùgbọ́n ní tóun bá jẹ́ mùsùlùmí tó bá ti ń rí àwọn nǹkan wọ̀nyí yóò máa kó ìbẹ̀rù bá nú ọkàn iṣẹ́ olóore tó ń ṣe ṣóun ṣe ṣóun fi wójú rẹ ọlọ́wọ́n bàbá àbóhùn fi wẹ́yìn àwọn èèyàn ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo àwọn nǹkan báyìí sọ̀nàbọ̀wà muhammad sallallahu alaihi wasallam tẹ́ bá rí pòrùn wọ́kùn àbóṣùpá wọ́kùn ẹ má lè yẹn kan náà bí àbẹ́yẹn kan ló kú kò sẹ́ni tó kú tó ṣe pé torí àwọn òṣùpá fi wọ̀kùn àbí lórun fi wọ̀kùn kò sẹ́ni tán bí tó gbé torí àwọn ni òṣùpá fi wọ̀kùn àbí lórun fi wọ̀kùn àmì ọlọ́wọ́n ọba ni yọ̀káwífúnlá obi ìmọ̀ ìbàdà tọ́lọ̀ ọba máa fi ń pé ìbẹ̀rù sí ọkàn àwọn tí wọ́n bá jẹ́ ẹrú sin rẹ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam fa ìdára ètùm dhalik tó bá di pé rírù nǹkan báyìí ó ní fasọ́lù wọ́dùrú hàtàyàn káṣí fẹ̀màbíkù ẹlọ́kírun bákan náà ṣàdúrà ń bẹ́ títí tí nǹkan yìí kakúrò títí nǹkan yìí kakuru sọ lọ́wọ́ tó jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wa sallam raka méjì tó kíyẹn tó ṣe yí pé rúkú mẹ́rin ló ń bẹ́ńbẹ́ ìforíkanlẹ̀ mẹ́rin ló ń bẹ́ńbẹ́ ó kí ní tó ṣe pé ó fàágùn títí títí oòrùn yẹn fi oòrùn tó wọ́kùn tó fi àpíẹ̀ padà tó fi àpíẹ̀ padà tó fi di pé nǹkan padà sí bó ṣe wà tọ́bá bèèrè lọ́pọ̀lọpọ̀ lónìí mọ́ṣáláṣí mélòó ni wọ́n ti ń kí sọ́látù kùsùf amáyé kùsùfàt eclipses ló ti ṣẹlẹ̀ ní àmàyé ọdún sẹ́yìn ni mọ́ṣáláṣí mélòó ni wọ́n ti ń kí mùsùlùmí gan orí sí nkankan ni bẹ́ẹ̀ tí òjíṣẹ́ ọlọ́wọ́ sọ fún wọn pé fàyídàrà ètùmùdálìkẹ gẹ́gẹ́ bí anabi muhammad sallallahu alaihi wasallam sallam gẹ́gẹ́ bó náà ṣe ṣe ìgbà tó ríru nǹkan bẹ́ẹ̀ in tó sọ ni pé kí wọ́n sọ fún wọn pé asọ́láàtú jamia gbogbo yẹn jáde ẹwà kírun ìgbà tí wọ́n dẹ̀ kírun tán gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé fún wa rákà méjì òrùkú mẹ́rin ìforíkanlẹ̀ mẹ́rin òun nìkan tí wọ́n kí bí wọ́n dẹ̀ ṣe kí òun náà ni pé tán bá kábára wọn ka suratul fatiha bá ṣe máa ń ka lẹ́yìn yẹ wọn ka sura tó gùn ìyẹn ló dáa ká ka sura tó gùn lẹ́yìn yẹn wọn lọ rúkú tán bá rúkú wọn ó pẹ́ ń bi rúkú yẹn náà wọ́n tún gbórí dìde ń bi rúkú wọ́n tún dìde sókè padà wọ́n gbórí sókè padà àmọ́ pé ń tá a máa ń ṣe ń gbà tá bi rúkú ní ká lọ ṣe forí ṣùgbọ́n nísìnyí a níṣe forí kanlẹ̀ a tún padà síbi kíka fatia àti súrà tó tún gún again tá a bá parí eléyìí látún lọ rùkú yóò di rùkú méjì tá a bá wá gbórí dìde níbi rùkú tí a rùkú yẹn láyẹ̀ṣẹ̀ wa lọ ṣe ìforí kanlẹ̀ sòrùkú méjì tí wọ́n rí fẹ́ẹ̀ sí pé níbi rákà kan òun lélẹ́yìí so ìforí kanlẹ̀ méjì tá a máa ń ṣe bí rákà kan àá ṣe bá a ṣe máa ń ṣe é ó kàn jẹ́ pé ìforíkanlẹ̀ náà gùn tó ṣe pé a ṣe ìrántí ọlọ́run ọba ń bẹ a tọrọ ń bẹ bá a ṣe máa ń tọrọ yóò gùn so eléyìí rákà kan nu ìmọ̀mú ó tún dìde yóò mú rákà ẹlẹ́ẹ̀kejì wá gẹ́gẹ́ bó ṣe mú talákọ̀ọ́kọ́ wá tí ó fọ agun gúngun yóò kàn ní tó gúngun talákọ̀ọ́kọ́ ni lẹ́yìn eléyìí ìmọ̀mú sálámà tó bá sálámà tó bá ṣe yí pé òòrùn ti yọ padà alhamdulillah yóò ṣàdúrà díẹ̀ náà ṣùgbọ́n tí ó bá ti yọ padà nígbà tí ó fi ń ṣàdúrà ló tó fi parí irun yóò tún wọn yóò lẹ́ntìn àdúrà rẹ̀ yóò prolongi àdúrà rẹ̀ yóò fagùn títí tí òòrùn èyọ yíyọ òòrùn padà òun ni ó mú wọn kúrò ní ààyè tí wọ́n ti ṣe ìjọsìn ẹ̀yẹn mọ́ṣáláṣí tí wọ́n ti ṣe so yíyọ òòrùn padà ni ó mú wọn kúrò ń bẹ́ tó bá ti padà sí bó ṣe wà tí ò bá ti padà mú ma bẹ lọ́wọ́ ba lọ náà ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tí mo sọ ohun wọn nínú mọ́ṣáláṣí ta ti rí pé wọ́n ń ṣe irú nǹkan báyìí torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ò tiẹ̀ mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ exist in fact ìmáàmù míì gan ò gbọ́rú ẹ̀ rí ká mọ́ ti sọ wípé yóò kì fún àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lọ́ẹ̀lómi pé bóòná ṣe ń kí gan kò mọ́ mọ́ ṣe ń kí nítorí wípé ìkàkú fún ọ̀rọ̀ ẹ̀sìn ni ó kéré lọ́dọ̀ pọ̀lọpọ̀ pé eléyìí natural phenomenon ni ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà nìyẹn ṣùgbọ́n in tó yẹ kí a ṣe òun lélẹ̀ náà ṣe ọ̀ràn yẹn ni àbí kò ń ṣe ọ̀ràn yẹn ọ̀pọ̀ nínú àwọn ni àwọn apá kan àfa ní ọ̀ràn èèyàn ni àwọn míì ti ẹ̀ gbà pé ọ̀rọ̀ yẹn ọlọ́dọọdán ni ipò gbogbo ẹni tó bá ti wà wí ẹ̀ ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ kí torí bí anábẹ́wà muhammad sallallahu alaihi wa sallam bó ṣe pèpè sí nǹkan yẹn kò pèpè sí pèpè wípé ẹni tó bá wù ó lè mọ́ wà ìpèpè sí tó pèpè síbi ẹni kí gbogbo àwọn èèyàn jáde ni làwọn àfáà kan fi sọ wípé ọ̀ràn yẹn ni ó wá ti ẹ̀ kéré jù Kani fardu kìfàyà ọ̀ràn yẹn tó ṣe pé táwọn kan bá ṣe táwọn yòókù bá ṣe àwọn tí wọ́n ṣe wọ́n ti dúró fáwọn tí wọ́n ṣe eléyìí náà ń pè fardu kìfàyà ṣùgbọ́n tí gbogbo wọn bá gbé jù sílẹ̀ gbogbo wọn ó jẹ ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala látara bí anábíwá muhammad sallallahu alaihi wasallam ṣe pèpè sí òun ni àwọn afá ni wọ́n fi sọ gbólóhùn tí wọ́n sọ yìí so nǹkan tó da púpọ̀ ni pípé tá a ti gbọ́ wípé eclipse ṣẹlẹ̀ ká gbìyànjú àti jáde wá kírun pàtàkì jùlọ tó bá yẹ pé ọ̀sán ló ṣẹlẹ̀ tó bá yẹ pé òru ló ṣẹlẹ̀ tí ẹ máa ń bẹ ní àwùjọ tó ṣe pé ẹ̀sìn ti rinlẹ̀ láàrin àwọn èèyàn náà á jáde wá náà ni ṣùgbọ́n tó bá yẹ pé àwùjọ tí ẹ̀sìn ò ti rinlẹ̀ tó ṣe pé kò ń ṣe tó save èèyàn lè kinu yàrá rẹ̀ ìyẹn lè kí nínú yàrá ẹ bóyá òun àtàwọn fámílì ẹ ni wọ́n jọ kí tó bá ti ẹ̀ wájú pé nǹkan yẹn tún lé ju pé òkè òbí tó ń lọ àwọn nìkan náà ló wà ń bẹ òun nìkan náà lè dá kí pàtàkì jùlọ àwọn obìnrin wọ́n lè dá kí lé wọn nírú situation tí à ń sọ yìí ṣùgbọ́n gbogbo wa ló yẹ ká jáde síta gẹ́gẹ́ bí sunna anabiwa muhammad sallallahu alaihi wa sallam bó ṣe fi rinlẹ̀ lára àwọn nǹkan tó yẹ ká pọ́ǹsì ńgbà míì èèyàn lè bá wọn nu mọ́ṣáláṣí káwọn kí wọ́n ti ṣe rùkú alákọ̀ọ́kọ́ orí rùkú ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ti bá wọn ṣé èèyàn báraka yẹn àbí kò bá tí ò bá ti bá wọn lórí rùkú alákọ̀ọ́kọ́ kò báraka yẹn because alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ ni rùkú ìrun so tí ò bá ti bá wọn lórí rùkú alákọ̀ọ́kọ́ kò bá raka yẹn ó túmọ̀ sí pé tí mọ́mú bá sálámù yóò dìde tí ó mú rákà alákọ̀ọ́kọ́ tiẹ̀ wá pẹ̀lú rùkú méjì tó yẹ kó wà ń bẹ́ẹ̀ so ilé jẹ́ pọ́ǹtì tó ṣe pé ó pàtàkì náà wọ́n a máa kakéwu rẹ̀ sókè tá a bá dẹ́ ka sókè náà bá a láìfi so ilé yìí lára àwọn nǹkan tí ó jẹ́ pọ́ǹtì tí ó ń bẹnu ọ̀nà tá a fi gbà ń kí irun yìí òun ni aṣàlàyé ana aisha ta radiyallahu anha látọ̀dọ̀ ìyàwó aisha kọ́lá tó sọ báyìí pé khasafati shamsu ala abi rasulillahi sallallahu alaihi wasallam òrùn wọ́kùn lásìkò òjíṣẹ́ ọlọ́wọ́ bá muhammad sallallahu alaihi wasallam faqama fasalla ó ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá dìde ó kírun fasọ́lá rasulullah sallallahu alaihi wasallam bin nas ó kírun fún àwọn èèyàn fa àtọ́lẹ̀ alqiyam ó fa ìdúró rẹ̀ gùn súnmọ́ rọ́kà lẹ́yìn náà orúkú fa àtọ́lẹ̀ rúkú ó fa rúkú rẹ̀ gùn súnmọ́ qam lẹ́yìn náà ó dìde fa àtọ́lẹ̀ alqiyam ó tún fa ìdúró rẹ̀ gùn gẹ́gẹ́ bí àlàyé ta ṣe sẹ́yìn wàhùwà dúnà alqiyam al-awwal ṣùgbọ́n kò tó gúngùn talá thumma raka'a lẹ́yìn náà ó rùkú fàtọ́lá rúkú ó fa rùkú rẹ̀ gùn ọwọ́ dúnà rúkú al-awwal kò tó rùkú alákọ̀ọ́kọ́ thumma sajad lẹ́yìn náà ó lọ ṣe ìforíkanlẹ̀ fàtọ́lá sujud ó fa ìforíkanlẹ̀ rẹ̀ gùn thumma fa'ala fi raka'ati al-ukhra misla ma fa'ala fi raka'ati al-ula rákà ẹlẹ́ẹ̀kejì ó ṣe bó ṣe ṣe rákà alákọ̀ọ́kọ́ thumma nsaraf lẹ́yìn náà òjíṣẹ́ ọlọ́wọ́n bá ó yẹ́yìn padà wọ́kọ̀tà jálẹ̀ ti shams òrùn ti wá yọ fàkọ́tọ̀bà nas ó bá àwọn èèyàn sọ̀rọ̀ fahamidallah ó dúpẹ́ fún ọlọ́wọ́n bá wà á sinà àléyìí ó bá súnmọ́ kọ́ọ́l lẹ́yìn náà ó sọ wípé na shamsa dájúdájú òrùn tẹ̀rí yẹn wọ́lkọ́mar àti òṣùpá ayatani min ayatillah lára àwọn àmì ọlọ́run ọba ni láyán khasifa nílé mọ́tí ahadin wọ́lá lè hayati tán bá wọ́kùn kò ṣe pé torí pé èèyàn kan kú àbí torí pé wọ́n bí èèyàn kan sáyé bẹ́ẹ̀ ṣe ń lérò fa ìdára àìtún zálìkà fàdùrùlá tẹ́ bá rí eléyìí ẹ̀mọ́ kíkọ́ lọ́hún wọ́n ká bẹ̀rù ẹgbọ́lọ́wọ́ bá tóbi wọ́n sọ́lù ẹ máa kírun wàtọ̀sọ́dákù ẹ̀ṣẹ̀ ìtọ̀rẹ̀ àánú so a rí pé eléyìí ó yàtọ̀ sí ìròrí àti ojú tí ẹni tó pèrè ń scientist tí ó ìwo ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala tó wá ní kí òru mọ́ ọbẹ̀ lọ ká mọ́ lọ́sàn mọ́ ta ló fẹ́ fún wa lọ́sàn tó bá dẹ̀ ní kí ọ̀sán mọ́ ọbẹ̀ lọ ká mọ́ ní òru ta ló fẹ́ fún wa lóru ṣùgbọ́n àwọn tí wọ́n predict táwọn pé àwọn á fún wa ní accurate description tí ó ṣẹlẹ̀ tọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala fẹ́ yẹ̀yẹ́ wọn wọ́n á sọ nǹkan míì tí ò ní rí bẹ́ẹ̀ examples pọ̀ jantirẹ́rẹ́ wọ́n lè sọ fún wa pé òjò rọ̀ wọ́n á ní nǹkan tó ṣíọ̀ tó sátìn ni àbádẹ́rí òjò bá ní rọ̀ wọ́n lè nígbà míì òrùn ó mú tábà rí ngbà mí yóò di pé òjò rọ wọ́n lè ní wọ́n ṣe tẹ́sì fún obìnrin kan tó lóyún wọn alọ́kùnrin ló ń bẹnú ẹ̀ tí ó bá bí óbi obìnrin gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ká mọ́ mọ́ ipé àwọn tí wọ́n ń kílèmù pé àwọn nímọ̀ jìnlẹ̀ yìí limitation bẹ níbi ìmọ̀ wọn ẹ lè ṣe tẹ́sì ń bì kan nísìn fún kankan tẹ́ náà rìsọ́ọ̀tì tí wọ́n fún yín yóò yàtọ̀ sí ìtàn fún yín bí tẹ́ kọ́kọ́ lọ bẹ́ẹ̀ ni láàbù méjèèjì ní láàbù tó ṣe wípé ó wà recognize ni tó ṣe pé bí táwọn èèyàn mọ̀ recommend àwọn yẹn lọ́bẹ̀ yẹn lọ́bẹ̀ ṣùgbọ́n tẹ̀sán bá ṣe fún yín ní bíbà yìí yóò yàtọ̀ sí ìtàn ṣe fún yín bòmí ó túmọ̀ sí wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ìmọ̀ ọmọ ènìyàn ó níbi tó tó bẹ́ẹ̀ ló níbi tó dé ọlọ́ni máa wò tí ìtúnẹ̀lẹ̀ ilmi ìlà gbogbo ntẹ ní nímọ̀ ọlọ́run ní kékeré ní gbogbo ẹ̀ so ló jẹ́ pé ojú táwọn fi ń wò ó tọ́kàn wọn fi balẹ̀ ojú yìí kọ́láwo fi wo so ló jẹ́ pé ngbà mí tọ́lọ́ wọn fi àjẹ wọn ó lè jẹ́ pé atẹ́gùn ńlá kan ló fẹ́ ṣẹlẹ̀ ó tiẹ̀ lè má sí nínú nǹkan tí wọ́n á fòkásìtì pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ wọ́n kàn jíjọ́ kan náà ni ó bára wọn ipe nǹkan báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ sáwọn so ló jẹ́ pé àwa gbọ́dọ̀ máa rántí ọlọ́run gbogbo gbà tó bá wà ní condition kan tó wò pé bóyá òun gbádùn máa rántí pé kí ni ọlọ́run subhanahu wa ta'ala òun ló fún ẹ ó rẹ̀ lè gbà lọ́wọ́ ẹ tó bá wà ní condition kan gbà míì wípé ìyá ń jẹ́ ọlọ́run subhanahu wa ta'ala lè gbéṣe ẹ̀dẹ́ pèpè láàrin oṣù kan sóṣù méjì ẹni tí ìyá ń jẹ́ yóò dẹ̀ ti dẹ̀ tó ṣe pé ó ti ní àmọ̀ye property ni so tó túmọ̀ sí pé kíní yìí ni ó ju agbára ọmọ ènìyàn lọ kò ń ṣe ọpọlọ wa òun la fi ń lé àwọn nǹkan wọ̀nyí ṣe bí ò bá kí ń ṣe wípé kádàrọ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala so musulmi wọ̀rọ̀ jẹ́ ní túnṣe pé yóò ju rẹ̀ rẹ̀ fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tọ́lọ́n bá pa wá láṣẹ kan á tún gbọ́dọ̀ ọmọ yẹ̀wò lẹ́ẹ̀mejì náà kó tó di pa ṣe àbí ká máa fi nǹkan tí àwọn èèyàn kan gbé kalẹ̀ ká máa fi gbá dànù Eh, bẹ́ẹ̀ ni náà eh, ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ yẹn ṣùgbọ́n ní ká wo àwùjọ wa ah gbólóhùn tó nù ni tàbá ní ká wo àwùjọ wa ọ̀rọ̀ tánàbí ń sọ yẹn tàbá ní ká wo bá ṣe máa ń ṣe báwo la ṣe ń ṣe àwọn tí wọ́n gbé kíní ìkalẹ̀ tán ní ká ọlọ́ni ṣé àwọn ni wọ́n dára wọn àbí kò sẹ́ni tó dá wọn ni amúkálàkù samawati wal ardọ̀ ọlọ́run ṣáwọn náà dá sánmà àtìlẹ̀ ni bálẹ̀ òkínú ọlọ́run ni wọn màmà dájú ni ìṣe wa gbọ́dọ̀ jẹ́ tó gbọ́dọ̀ jẹ́ ìṣe ẹni tó màmà dájú pé ọlọ́run ọba ló dá wa òun náà lọba bó ti lóhùn kẹni tó gbé kalẹ̀ kàǹkà tó gbogbo àṣà tó bá tako òfin ọlọ́wọ́ bá gbọ́rọ̀ fojú kékeré ká fojú yẹpẹrẹ wo ni ọ̀rọ̀ ọlọ́wọ́ bá òun náà lọ̀rọ̀ gẹ́gẹ́ bá ṣe máa ń sọ fún wa kọ́nà ọba subhana wa ta'ala kó ṣe rọrùn fún wa fún makọ́l lẹ́yìn náà ó sọ pé ya umata muhammadin ó ní ẹ̀yìn ìjọ muhammad wallahi ma ahadin aghyaru min allah anábì búra ó ní kò sẹ́ni tó jowú jọ ọlọ́wọ́n ọba lọ subhana mímọ́ ọlọ́wọ́n ọba min an yezniya abdu kí ẹrú ṣe zina àwò tezniya amatu àbí kí ẹrú lóbìnrin ṣe zina gbogbo wa la ní àwọn kẹta gbé kalẹ̀ lófin bóyá agbọmọṣẹ́ ni àbá alẹ́rú tó ṣe pé tó bá ṣe àmọ́ bá ṣe máa dí pẹ̀lú ẹ̀ torí pé kí ni alágbára kan lé lórí employee ẹni wọ́n ló ń sanwó fún o lè jágun mọ́ bó ṣe wù ẹ́ torí kí ni torí pé wọ́n ló ń sanwó fún ẹrú ni torí pé wọ́n ló túlẹ̀ ló pọ̀ ẹrú àbí wọ́n ló rà wà á sọ̀rọ̀ ṣàkàṣàkà lórí pé kí ni kò ṣe n tó yẹ kó n tó wọ̀ fẹ́ kó ṣe ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ju gbogbo wa lọ ó ń pa wá láṣẹ ipe ká ṣe nǹkan àṣìrún pọ̀ ọlọ́wọ́ bá jowú jù bẹ́ẹ̀ lọ sọlọ́wọ́ bá subhana wa ta'ala ó ní ká má ṣe zìnà inú ẹlẹ́lòmí ti ń lúwẹ̀ ẹlòmí tí ò bá ti ṣe zìnà lójúmọ́ kan rí ò balẹ̀ bí ó ṣe zìnà láàrin ọ̀sẹ̀ kan ìdààmú bá wọ́n ni ó fẹ́yàwó sí oníkòbámu ta ló ní kò bá mú ẹ láwùjọ títí wa wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n zìnà wọ́n ń ṣe láwùjọ yín eléyìí lágbọ́rọ̀ wúra wa dáadáa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wàlá tẹ́kọrọ̀bù zina ináwó kánà fàáhíṣẹ̀tàn wàsá àṣẹ́bíìlà ọlọ́ni ẹ má súnmọ́ zina ọlọ́ni wà bàjẹ́ ni ọ̀nà burúkú ni ọlọ́wọ́ bá pa ìpè ká toróhùn ló dá wa ó láṣẹ fẹ́yàwó òun náà ni ká tọrọ ọmọ ẹni tó jẹ́ bàbá fún abẹ́ni tó ń bẹ ń po bàbá rẹ̀ kọ́dẹ̀ yọ̀ǹda fún wa eléyìí ni tí wọ́n ń pè ní èèyàn fẹ́yàwó lọ́nà tó bẹ́sìn gẹ́gẹ́ bí àwọn àlàyé mi náà ta ti ṣe sẹ́yìn wọn kíra wọn mọ́lẹ̀ àmọ́ láwọn ṣe boyfriendship girlfriendship eléyìí zina ni ìrìn ní agbègbè zina ni tán bá bára wọn láṣepọ̀ kó tó di pé ìtọrọ ta sọ tó ṣẹlẹ̀ zina lélẹ̀ sọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala ṣe léyìí léwọ̀ ọlọ́ni ẹ mọ́ súnmọ́ ló fi jẹ́ pé lára ìròyìn tó fi ròyìn àwọn ẹni gidi ó ní pé wà láyé zinun wọ́n ń ṣe ni tí ṣe zina kọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala kó ṣàánú wa ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ṣe ìfẹ́ rẹ ní ó ṣe é lẹ́tọ̀ fún wa dé lẹ́vù pé kí ni ìyẹn lè fẹ́ mẹ́rin ṣùgbọ́n lára nǹkan tí ba nínú jẹ́ òun ni pé ní tí ọlọ́wọ́n bá tó ṣe lófin yìí tó ṣe lẹ́tọ̀ fún wa yìí àwùjọ kọ́yìn sí èèyàn kan ní kí ni èèyàn fẹ́ àwọn méjì fún ẹ kí ló ń fẹ́ mẹ́ta fún ṣùgbọ́n kàràǹbà nílẹ̀ tẹ́ bá bèè lọ rẹ̀ gẹ́fẹ̀ mélòó ló ní yóò ní tó gẹ́fẹ̀ bí mẹ́wàá kí ló ń ṣe pẹ̀lú wọn ẹni tó fẹ́ yàwó méjì kí ló ń ṣe pẹ̀lú yàwó méjì kí ni wọ́n tó ní gẹ́fẹ́ mẹ́wàá kódà wọ́n tó ní gẹ́fẹ́ méjì kí ló ń ṣe pẹ̀lú gẹ́fẹ́ ẹ̀ ìlànà tí ọlọ́wọ́n bá gbé kalẹ̀ à ń fojú wo pé yóò lajú ni ìlànà táwa gbé kalẹ̀ fúnra wa tá ń tọ́ eléyìí ni ìlànà ẹni tó lajú lèmi à ah kò dání ẹ̀ bá tẹ̀ máa ṣe sìnà kó ṣe síta Ewo àti ta àti inú ilé wo ló dá ń bẹ́ zina olórúkọ méjì zina ló ń jẹ́ ẹ̀ṣẹ́ kan burú jura wọn lọ ni so ọlọ́run bá subhanahu wa ta'ala jowú ipé kò ń ṣe nǹkan léèwọ̀ ká máa fi ọwọ́ ti nǹkan ẹ̀ dànù anabiwa muhammad sallallahu alaihi wasallam sallam ló fi ní kò sẹ́ni tó jowú tó ọlọ́run ọba subhanahu wa ta'ala min an yasbi abdu kí ẹrú rẹ̀ kó wọn ṣe zina àwòtẹ́sí àmàtú àbí ẹrúbìnrin ya umata muhammadin anamsọ allah sam ti sọ fún wọn ó lẹ́yìn èèyàn wàláhì mo tún fọlọ́run babura láwùtà alamúna máa alam tẹ́ bá mọ nǹkan tí mo mọ̀ ní ladọ̀ hiktum kọ̀lílan wàlábàkẹ́tùm kẹfìrà ẹ bá mọ rẹ́rìn níwọ̀nba ẹ bá mọ sunkún lọ́pọ̀lọpọ̀ torí pé níbi irun yẹn àmọye nǹkan ọlọ́wọ́n bá ní kí anamsọ allah salam rí níbẹ̀ tọ́lọ́wọ́n bá fi hàn ní àwọn oríṣiríṣi àwọn nǹkan ẹni tó ń ṣe zìnà ìyà tọ́lọ́wọ́n fi jẹ wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí àwọn ọlọ́wọ́n bá dé kánẹ́bùsọ̀ lásán rí iná báyìí tó yẹ pé anẹ́bùsọ̀ lásán ṣe ń sún sẹ́yìn bó ṣe ó sọ fún àwọn èèyàn oní tí ò bá kí ń ṣe pé bó ṣe rí ni mi bá ní kí n mú èso aljanna wa ṣùgbọ́n ọlọ́wọ́n bó dé kí n rí mú ni ó kàn fi hàn mí ni so àwọn nǹkan oríṣiríṣi tí ọlọ́wọ́n bá fi hàn ní muhammad sallallahu alaihi wasallam níbi ìgbà tó ń kírun fún àwọn èèyàn wọn láti sọ wọn pé ojú tí mùsùlùmí èwo rú àwọn nǹkan wọn yíyàtọ̀ sí ojú tẹni tó jẹ́ kèfèrí èwo ẹni tó jẹ́ kèfèrí òun ti síìlì ọkàn tiẹ̀ ṣètọ́nù ti mú òun tiẹ̀ ó ti parí ìgbésí ayé tiẹ̀ so kò sí nǹkan kan tó lè múvù ẹ̀ mọ́ aburú ńlá dẹ̀ nìyí ńgbà tí ọkàn yẹn bá ti lé koko dé pé wá sí ò lè nílapa lára ẹ̀ mọ́ aburú ńlá ni so ani muhammad sallallahu alaihi wa sallam ó ní tẹ́ ẹ bá mọ tí mo mọ ni ẹ bá mọ rẹ́rìn níwọ̀nba kẹrẹ̀ sunkún ní ọ̀pọ̀lọpọ̀ ní ìparí an abi musa al-ashari látọ̀dọ̀ abu musa al-ashari رضي الله عنه قال قال بقبا يونس سوايبي خسفت الشمس في زمان رسول الله صلى الله عليه وسلم فقام فزعا oni òun wọ́kùn láyé òjíṣẹ́ ọlọ́ọ̀bá muhammad sallallahu alaihi wasallam anábi dìde pẹ̀lú bẹ̀rù yàkṣàntakú na sáà ẹ̀rù ń bá kúmọ́ ṣe pé kí ni ìparí ayé lélẹ́yìí torí pé táyọ̀ bá parí bí ó ṣe ṣẹlẹ̀ náà nù ṣùgbọ́n kẹfẹ̀ẹ́ tó wo bìlífù pa yóò parí yóò parẹ́ ń tiẹ̀ yóò mọ mùràrà nú ẹni so irú ṣẹlẹ̀ bí ó ṣẹlẹ̀ a máa ya fọ́tò máa ya gbogbo ẹ̀ kọ́lọ́ba kó ṣàánú wa gbogbo nǹkan gbésí ayé wá ń sìn kò já àjú fàájì lọ ẹlòmíín tó bá lọ ṣe ájì bó ṣe ń ti tàwá fún yóò mọ ya fọ́tò ṣé jọ́sìn ló fẹ́ ṣe ní àbó fẹ́ ṣayé ẹsẹ̀kẹsẹ̀ yóò ti upload ẹ̀ sórí facebook ní ìkàbá ìlà tún ṣe ń sìn ṣé kárí ni ló ń torí ẹ̀ ṣe ní àbí torí tọ́lọ́n gbódébi tó ti ń ṣe sáyù nìí yóò tún ṣe kí ní gbogbo yóò mọ̀ ya fọ́tò ah, àwa mọ́ tó fẹ́ ṣe ṣé fàájì ló fẹ́ ṣe ní àbò fẹ́ ṣẹ̀sìn àwọn nǹkan ti dàrú gan-an kọ́nà ọba kó ṣàánú wa ni ó di pé bẹ́ẹ̀ bá fẹ́ ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú tọlọ́wọ́n ọba tẹ́ ẹ̀ bá tí ì ṣe ní ìṣe wípé kárí ni àti ìrì ṣe ẹni tó bá lẹ́ ń pàkíyèsí wa síbẹ̀ ní bí ẹni tí ò lajú tí ò dá nǹkan mọ̀ àwọn àmọ̀ yìí tá a ṣe ń bẹ́ ṣọ́rọ̀ ọlọ́wọ́ bá láàdìmú ní àbí táwọn èèyàn ṣe wọ́n ní alẹ́ muhammad sallallahu alaihi gbà tíṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ní ó dìde lẹ́ni tó ń bẹ̀rù yaksha ń na sáà ẹ̀rù ń bà á kó mọ́ ṣe pé kí ni alkiyama fẹ́ ṣẹlẹ̀ hatta atal masjid títẹ̀ dé mọ́ṣáláṣí fakọ́ma fasọ́lá ó wá kírun bí atwal kiyami ìdúró rẹ̀ gùn wọ̀rùkúrin rùkú rẹ̀ gún wọ̀sùjúdín sùjú rẹ̀ gún ma ra'aytuhu yaf'alu fi salatin qattu Abu Musa al-Ash'ari olmi rí kí òjíṣẹ́ ọlọ́wọ́ bá Muhammad sallallahu alaihi wasallam ṣe rú eléyìí níbi ìrun kan rí thumma qala òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní na adil ayat àwọn àmì tẹ́rí yursilu Allahu ta'ala tí ọlọ́wọ́ bá tó fi hàn la takunu li mawti hadin wala li hayati kò ṣe gbọ́dọ̀ rí pé èèyàn kan kú àbẹ́yàn kan ó yé wọn bí èèyàn kan sáyé walakinna la yursiluha ọlọ́run ọba máa rán yukhawifu biha ibada ọlọ́run ọba fi ń dẹ́rù bá àwọn ẹrú ẹni fa idha ra'aytum minha shay'an tẹ́ ẹ bá ti rí nǹkan tó jọ báyìí fafza'u ila dhikrillah wa du'aihi wa istighfari ẹ sálápá ń tètè ẹ sáré lọ síbi ìrántí ọlọ́run ọba ìmọ̀ tọrọ àforíjìn ìmọ̀ abẹ́lọ́run ọba subhanahu wa ta'ala amáyé àwọn sàábé ni wọ́n narẹ́ ti ṣẹlẹ̀ yìí Abu Musa al-Ash'ari ìyàwó Aisha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tí wọ́n narẹ́ ti ṣẹlẹ̀ yìí àwọn rìpọ́tì ń bẹ́ sọ Bukhari Sahih Muslim àtàwọn tíra hadith mi náà gbogbo wọn náà na fi rinlẹ̀ ipe anábẹ́wà Muhammad sallallahu alaihi wa sallam ó bẹ̀rù ńgbà tó rí ńgbà tó ti di wípé ọkàn wo ò ní mọ́ aburú ti dé ló jẹ́ pé lára nǹkan tí ànábì wa muhammad sallallahu alaihi wa sallam tí máa sáàdì ọlọ́run ọba ń bẹ̀ òun náà ni min qalbin la yakhsha ọkàn tó lé koko tí ò sí bẹ̀rù ń bẹ̀ ọkàn tó lé koko tí ò sí bẹ̀rù ọlọ́run ọba ń bẹ̀ ṣèitán ti ríbi kọ́lé sí irú ọkàn náà ó ti jòkó pẹ̀tẹ́pẹ́ rẹ̀ kọ́lọ́ba subhanahu wa ta'ala kó mọ̀ ṣe ọkàn ti tó wa bẹ́ẹ̀ ọkàn àwọn ẹni ọlọ́run ọba làwọn tó ṣe pé gbogbo ìgbà ni wò ó ntọ́lọ́ ní káwọn ṣe táwọn ṣe yìí ṣáwọn ti rí ṣe dáadáa tọ́mádẹ̀ kó sáwọn kankan tó kù díẹ̀ káàtó inú ó bàjẹ́ wọ́n ṣe ni tí ó múrara sínú mistake tán bá ṣe bíyàn kó sínú ẹ̀ṣẹ̀ kan sí kejì ọkàn ó bàjẹ́ lórí ẹ̀ ọlọ́ni wà lámi òṣèrò àlàmà fáàlù ọmọ àlàmúhù ní tí ṣe tó kù káàtó tí ò bófin ọlọ́wọ́ bá mú ọlọ́ni wọn ní insist lórí ẹ̀kan ni mo ṣe mo ṣe náà nù ọlọ́wọ́ bá describe pé ìdá masantọ́ ìfúnna ṣọ̀ìtàn tí ṣọ̀ìtàn bá fẹ́ yèrè jẹ kan lára wọn pé ó tí wọn lọ ṣe nǹkan tí ó yẹ kan ṣe tazakaru ẹsẹ̀kẹsẹ̀ ni ó máa rántí gbogbo àwọn nǹkan tó so mọ́ ah, ọlọ́dẹ̀lẹ́lẹ́ yóò dá ah, mo ti kanu àyà báyìí pé nǹkan báyìí ò dá mo ti gbọ́ àdísí báyìí pé kò dá tazakaru wọn ò rántí lẹ́sẹ̀kẹsẹ̀ fa ìdáhùn mubsirun ojú wọn clear wa ṣùgbọ́n ọlọ́rọ̀ subhanahu wa ta'ala ikhwanuhum yamuddunahum fil ghayyi thumma la yaksirun àwọn tó ṣe yí pé ṣètọ́nù ti kọ́lé sí ọkàn títí wọn ṣètọ́nù àti àwọn ọmọ ogun rẹ̀ wọ́n mọ increase àwọn láyé ànú ni kọlọ́bà subhanahu wa ta'ala kó fi rírọ̀ wá ní òdodo imani tó ṣe pé yóò mú wa rí ojú rí ọlọ́wọ́ba tí ó mú wa bọ́m̀bì ọlọ́wọ́ba tí ó mú wa rí aljanna ọlọ́wọ́ba ìkẹ́ ọlọ́wọ́ba àánú ọlọ́wọ́ba kọlọba subhanahu wa ta'ala kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa kó ṣe àtúnṣe ọ̀rọ̀ wa kó fi òdodo wa ní òdodo kó ṣe rọrùn fún wa láti tẹ̀lé kó dẹ̀ fi rọrùn wa ní irọ́ kó ṣe rọrùn fún wa láti jìnà sí وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك